ìwé kejì Pọ́ọ̀lù sí Tímótì Tímótì kejì orí kìíní. èmi Pọ́ọ̀lù àpọ́stélì Kristi Jésù nípa ìfẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí ìlérí ìyè tí ó wà nínú Kristi Jésù èmi ni mo ń kọ ìwé yìí sí Tímótì àyànfẹ́ ọmọ mi kí oore ọ̀fẹ́ àánú àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run Baba àti Kristi Jésù Olúwa wa wà pẹ̀lú rẹ nígbà tí mo bá ń rántí rẹ nínú àdúrà mi tọ̀sán tòru èmi a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí mò ń sìn pẹ̀lú ẹ̀rí ọkàn mímọ́ gẹ́gẹ́ bí àwọn baba ńlá mi ti ṣe nígbà tí mo bá rántí ẹkún tí o sun a dàbí kí n tó rí ọ kí ayọ̀ mi lè di kíkún mo rántí ìgbàgbọ́ rẹ tí kò lẹ́tàn tí ó kọ́kọ́ wà nínú lóìsì ìyá ìyá rẹ àti nínú inú ìsì ìyá rẹ tí ó sì dá mi lójú pé ó wà nínú ìwọ náà. Ìdí nìyí tí mo fi ń rán ọ létí pé kí o máa ru ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run sókè tí a fi fún ọ nípa ọwọ́ mi tí mo gbé lé ọ lórí. Nítorí kì í ṣe ẹ̀mí ojo ni Ọlọ́run fún wa bí kò ṣe ẹ̀mí agbára àti ti ìfẹ́ àti ti ìkóra ẹni ní ìjánu. Nítorí náà má ṣe tijú láti jẹ́rìí fún Olúwa wa tàbí fún èmi tí mo wà lẹ́wọ̀n nítorí rẹ̀ ṣùgbọ́n gba ìjìyà tìrẹ nínú iṣẹ́ ìyìnrere pẹ̀lú agbára Ọlọ́run tí ó gbà wá là tí ó pè wá láti ya ìgbé ayé wa sọ́tọ̀ kì í ṣe pé ìwà wa ni ó dára tó bẹ́ẹ̀ tí ó fi pè wá ṣùgbọ́n ó pè wá gẹ́gẹ́ bí ètò tí òun fúnra rẹ̀ ti ṣe àti nípa oore ọ̀fẹ́ rẹ̀ tí ó fi fún wa nípasẹ̀ Kristi Jésù láti ayérayé ètò yìí ni ó wá hàn kedere nísinsìnyí nípa ìfarahàn olùgbàlà wa Kristi Jésù tí ó gba agbára lọ́wọ́ ikú tí ó mú ìyè àti àìkú wá sínú ìmọ́lẹ̀ nípa ìyìn rere Ọlọ́run yàn mí láti jẹ́ akéde àti àpọ́stélì àti olùkọ́ni ìdí nìyí tí mo fi ń jìyà báyìí ṣùgbọ́n ojú kò tì mí nítorí mo mọ ẹni tí mo gbẹ́kẹ̀lé ó sì dá mi lójú pé ó lè pa ìṣúra tí mo fi pamọ́ sí i lọ́wọ́ mọ́ títí ọjọ́ ńlá náà di àpẹẹrẹ ẹ̀kọ́ tí ó yẹ tí ó ti gbà láti ọ̀dọ̀ mi mú pẹ̀lú ìgbàgbọ́ àti ìfẹ́ tí ó wà nínú Kristi Jésù pa ìṣúra rere náà mọ́ pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ tí ó ń gbé inú rẹ o kò ní ṣàìmọ̀ pé gbogbo àwọn tí wọ́n wà ní agbègbè Asia ti sá kúrò lọ́dọ̀ mi tí ó fi mọ́ Fúgẹ́lúsì àti Hemogenesi kí olúwa ṣàánú ìdílé onísìfọ́rọ́ọ̀sì kò ní iye ìgbà tí ó ti tù mí nínú nínú ìṣòro mi kò ti pé ẹlẹ́wọ̀n ni mí nígbà tí ó dé róòmù ó fi ìtara wá mi kàn ó sì rí mi kí olúwa jẹ́ kí ó lè rí àánú rẹ̀ gbà ní ọjọ́ ńlá náà iṣẹ́ ìránṣẹ́ tí ó ṣe ní éfésù kò ṣe àjèjì sí ìwọ alára.